ẹ̀yin ti BBC News Yorùbá ẹ káàbọ̀ sí ìlú Ọ̀wọ̀ àárọ̀ yìí a wà ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀ ní oríta àdúgbò Fọláhànmí gẹ́gẹ́ bí ẹ ti ń rí tí àwọn èèyàn pọ̀ tí wọ́n dúró ẹ n tá gbọ́ ni pé lálẹ́ àná ni àwọn agbébọn kan ni wọ́n ṣe àkọlù sí ilé iṣẹ́ àwọn tí ń ṣe iṣẹ́ ọnà tí a mọ̀ sí Cranbourne tí ibi iṣẹ́ wọn wà níwájú yìí ń gbọ́ náà ni pé àwọn tí wọ́n ṣe àkọlù yìí ni wọ́n dé tí wọ́n da ìbọn bolẹ̀ lóní ìrànràn ńgbà tí ó sì pẹ́ tí wọ́n ráyè àti wọlé ni wọ́n ju àdó tí a mọ̀ sí dynamite ni wọ́n jù tí ó búgbàmù léyìí tí ó jẹ́ kí gbogbo àwọn èèyàn máa sá kíjokíjo láàárọ̀ yìí àwọn èèyàn ìlú Ọ̀wọ̀ ńlẹ́rí tí gbogbo wọn dúró síwájú iléeṣẹ́ ọ̀hún yìí tí wọ́n fẹ́ wá wo ohun tí ó ṣẹlẹ̀ kí wọ́n lè mọ pàtó ohun tí ó wáyé gangan a máa wọlé sí iléeṣẹ́ ọ̀hún láti fi ọ̀rọ̀ wá ara àwọn òṣìṣẹ́ tí ó wà ń bẹ̀ lẹ́nu wò nítorí n tá a gbọ́ ni pé ó ní lára àwọn òṣìṣẹ́ náà tí wọ́n fi ara gba ọgbẹ́ ìbọn àmọ́ àti lè fi ìdí eléyìí múlẹ̀ nítorí kí a tó débí lẹ́ẹ̀kan ni a ti gbìyànjú láti pe ẹni tí ó jẹ́ alukoro àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo tí wọ́n wí pé àwọn kò tí ì lè sọ̀rọ̀ báyìí àmọ́ a ti wà nínú ọgbà iléeṣẹ́ Kronborg ọ̀hún níbí níbi tí a ti fi ọ̀rọ̀ wá lára àwọn tí wọ́n wà níbí lánàá nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí a ó ti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí a lè mọ pàtó ohun tí ó ṣẹlẹ̀ gangan àti bóyá ó lẹ́ni tí ó fi ara pa níbi àkọlù ọ̀hún. ẹ káàárọ̀ sà ẹ jọ̀ọ́ sà orúkọ yín. Ayọ̀délé Rufus òṣìṣì kan lára àwọn Kronborg security ni mí ẹjọ ṣe ẹ wà ń bí lánàá nígbà tí ohun tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni a wà ń bí ní around eh, after eight a wà ní security post èmi àti àwọn òṣìṣẹ́ àwọn security ẹlẹgbẹ́ mi nìkan bí after eight a kàn ń gbọ́ bí wọ́n ṣe ń yìn lámà tí kíní yẹn explode ó tiẹ̀ bà àwọn àwọn payload àwa ó bà á jẹ́ ń bẹ̀rẹ̀ so èmi ṣáà escape mo sá sínú toilet pẹ̀lú ẹnìkan so ìbọn yẹn ṣáà ń dún lánàá gan a pé bóyá ilé yẹn yóò wó ni so ńgbà tó yá a kàn gbọ́ igbe pé ẹ ràn mí lọ́wọ́ o help help help so kò sí anybody tó lè jáde nígbà tó tó nǹkan bí ìṣẹ́jú mẹ́wàá márùndógún so àwọn èèyàn bá bẹ̀ sí ń jáde so àwọn òṣìṣẹ́ wa méjì nìbọn bà ìbọn bà kan ní apá ìkan bà kan ní àwọn ẹsẹ̀ ní àwọn security wọn yẹn àwọn àmọ̀tẹ́kùn gan wọ́n try lánàá àwọn ni first security tó kọ́kọ́ débí so they were able to rescue those people àwọn méjì yẹn so wọ́n wá gbé wọn lọ sí hospital so kí àwọn commissioner of police láti eh, àkúrẹ́ àwọn eh, commandant àmọ̀tẹ́kùn wọn wá síbí àti àwọn police eh, ọ̀gá àwọn ọlọ́pàá láti àkúrẹ́ wọn ṣàwá lálẹ́ àná yẹn so later àwọn sójà tó ń gáàdì wa ń bí láàárọ̀ náà wọ́n wá so ibi tá a rí mọ nìyẹn so àwọn tó wà yẹn àwọn ìbọn kìíní àwọn tó ń jáde lára àbọ̀ yẹn wọ́n pìkì àwọn kìíní wọ̀nyẹn wọ́n lọ ibi tí wọ́n ju dámúnámáìsì tó tó ti ba nǹkan jẹ́ wọ́n wo bẹ̀ wọ́n ṣáà béèrè ọ̀wọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n lè béèrè. àmọ́ kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run kádàrá kó pàdánù ẹ̀mí rẹ̀. kò sí because àti àwọn kan wọn ti àti ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ hospital báyìí bẹ̀tì àwọn wọn ti lọ wò wọ́n wọn ti dé kí fún wa ní. àwọn méjì tí wọ́n wà nílé ìwòsàn yẹn nìkan náà ni ìbọn bá. ẹ àwọn náà ní so later àwọn tó aṣáà gbọ́ pé wọ́n respond fún treatment but kò sí ẹni tí no casualty at all ǹjẹ́ irú ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń jẹ́ ó ṣẹlẹ̀ níbí rí. kò tí ì ṣẹlẹ̀ níbí bẹ̀tí ó ti ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀hún bí kò ṣẹlẹ̀ ní kọ́ńpìnì tí àwa ti ń ṣiṣẹ́ ní Cranbourne. ǹjẹ́ ẹ lè mú wa dé ibi tí wọ́n ju dynamite ọ̀hún sí kí a tiẹ̀ wo bẹ̀. ọ̀dà ẹ̀yin ti BBC News Yorùbá ìlú Ọ̀wọ̀ náà ni àṣìwà ọ̀rọ̀ lẹ́sì gbọ́ lẹ́nu ìkan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ní iléeṣẹ́ ọ̀hún tí wọ́n wà níbí ńgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ àyíká iléeṣẹ́ ọ̀hún náà ni ẹ̀ ń wò yìí Eh, n tí wọ́n fi tó wa létí ni pé àwọn méjì lára àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n fara gbọgbẹ́ ìbọn tí wọ́n sì wà ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tí ó wà ní ìlú Ọ̀wọ̀ tí a mọ̀ sí Federal Medical Center níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ wọ́n ní wọ́n fẹ́ kí a dé ìdí ibi tí eh, àdó dynamite tí wọ́n jù tí ó ti bà ìkan lára àwọn ọkọ̀ wọn jẹ́ ibẹ̀ náà ni à ń lọ yìí ìdí ọkọ̀ náà ni àwà yìí tẹ́ ẹ bá wo ẹni tí ó jẹ́ gíláàsì ọkọ̀ ọ̀hún lókè ẹ ó rí i pé oorun tí ń ṣe pé ká ní ọkọ̀ kékeré ni yóò bàjẹ́ ju eléyìí lọ. abẹ́ ọkọ̀ ọ̀hún níbi tí àdó ọ̀hún tí ó ti balẹ̀ ni ẹ rí tí omi dágún sí yìí tí ń túmọ̀ sí pé bí ọkọ̀ ọ̀hún ṣe le tí ó jẹ́ ọkọ̀ tí ó lágbára ni kò jẹ́ kí ni kò jẹ́ kí ọkọ̀ ọ̀hún ó lè bàjẹ́ àmọ́ lára ẹ̀gbẹ́ táyà ọkọ̀ ọ̀hún tí àdó ọ̀hún tí ó bà ni ẹ̀rí tí ó fàya yìí lára ojú ibi tí ọta àmọ́bà náà ni ẹ̀ ń wò yìí tí mo na ọwọ́ sí yìí lára àwọn ibi tí ọta bà lára ọkọ̀ ọ̀hún ni wọ́n sì ní àwọn ọkọ̀ mìíràn náà wà tí àwọn ọta àbọn àti àdó ọ̀hún tí ó bàjẹ́ ni àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò níléeṣẹ́ ọ̀hún ni wọ́n mú wa kiri kí a wá máa wò yìí ojú ìbọn míì náà ni ẹ̀ ń wò yìí níbi tí ìbọn bà lára ọkọ̀ ọ̀hún. nítorí ní tí wọ́n fi tó wa létí ni pé ńgbà tí wọ́n wọlé ńṣe ni wọ́n da ìbọn bolẹ̀ lóríṣiríṣi tí wọ́n ní èròǹgbà àwọn ẹni yìí náà ni pé tí àwọn èèyàn bá wà ń ta kí wọ́n lè da ìbọn bò wọ́n gíláàsì ọkọ̀ tí ẹ rí tí ó fọ́ yìí lára ẹni ìbọn ọ̀hún tí ó ṣe ni ìmíì náà ni eléyìí gíláàsì tí ó fọ́ yìí náà lára ẹni tí ìbọn ọ̀hún tí ó ṣe ni àwọn gíláàsì ọ̀hún náà ni à ń wò nílẹ̀ yìí. ẹni ó jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ó mọ bí ó ṣe mọ yìí náà ni pé ọwọ́ alẹ́ ni púpọ̀ nú àwọn ènìyàn ni ó ti lọlé àwọn tí wọ́n sì ń gbé ń bí àwọn náà yóò ti wọ inú ibùsùn wọn tí ì ṣe pé wọ́n sá síta láti wò pé kí ló ń ṣẹlẹ̀ ni kò jẹ́ kí ìbọn ọ̀hún kí ọ̀pọ̀ èèyàn kí ó fi ara pa tí ẹ bá wo ìgànná yìí tí ẹ rí àwọn ihò tí ó wà ńbẹ̀ yìí lára àwọn ibi tí ojú ìbọn tí ó wọ̀ ni. Thank lára àwọn ibi tí ojú ìbọn bà lára ilé ọ̀hún náà ni ẹ̀ ń wo àwọn ihò ọ̀hún lára ilé ọ̀hún yìí. ó pẹ̀jẹ̀ tó wà ta. inú ọgbà iléeṣẹ́ ọ̀hún náà ni a ṣì wà yìí níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ará ìlú tí wọ́n ti wọlé láti wá máa wo kí ni ohun tí ó ṣẹlẹ̀ gangan leaders àbí ss àbí anybody don't allow anybody to tell you. àwọn èèyàn ni ẹ rí tí wọ́n dúró níta yìí tí gbogbo wọn wà níbí láti wo ohun tí ó ṣẹlẹ̀ lára àwọn tí wọ́n fi ara pa níbi àkọlù ọ̀hún ni wọ́n fẹ́ fi ààyè tí wọ́n jókòó sí tí ìbọn ti bá wọn ni wọ́n fẹ́ fi hàn wáyé ibi tí wọ́n jókòó sí ni eléyìí tí ìbọn ti ba ìkan lára wọn ẹ ó rí ẹ̀jẹ̀ tí ó wà nílẹ̀ báyìí níbi tí ìbọn ti ba èèyàn kan lára ojú ọta àbọn tó wọlé sára ògiri tó jáde sí òdìkejì lọ́hùn-ún níbi tí ìbọn ti kọ́ ba ẹni náà rí tí ẹ̀jẹ̀ wà ńlẹ̀ yìí kí ó tó di pé ẹni ọ̀hún wọ́ débi tí àgbàrá ẹ̀jẹ̀ wà yìí. Na two, see that paper there now. Madam, see that guy. See that guy. No, he say he don die bàtà àwọn méjì tí wọ́n wà níta tí wọ́n pé ìpọ́nbà náà ń ni àwọn wò nílẹ̀ yìí. tọ́ n tí wọ́n fi tó wa létí náà tí ọ̀pọ̀ àwọn èèyàn tí ó wà ń bí àti lára àwọn tí wọ́n wà ń bí tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ lánàá lákòókò tí ó ṣẹ̀ ni wọ́n wí pé àwọn méjì péré náà ni wọ́n fara kááṣá bọn ẹ tí wọ́n sì wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ a ó kúrò ń bí a ó dé ilé ìwòsàn Federal Medical Center Ọ̀wọ̀rún tá a ti fi ọ̀rọ̀ wá àwọn dókítà lẹ́nu wò tí a ó sì wò bóyá a rí àwọn tí wọ́n fara pa ọ̀hún níbi tí wọ́n ti ń gba ìtọ́jú láti ìlú Ọ̀wọ̀ níbi tí àwọn agbébọn tí a kò mọ ẹyẹ tí ó ṣe wọ́n tí wọ́n ti ṣe àkọlù sí iléeṣẹ́ Kremborg Engineering Construction Company Limited ìkànnì BBC News Yorùbá náà ni a ṣì wà eh, láàrin ìṣẹ́jú díẹ̀ á dé ilé ìwòsàn FMC níbi tí a ti fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò ẹ sì bá wa wà lójú òpó tẹ́ ẹ sì mọ̀ pé BBC News Yorùbá yóò máa mú tó yín létí bó bá ṣe ń ṣẹlẹ̀ ní yàjò yàjò